بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ òní tí í ṣe alẹ́ àlàmísì mọ́júmọ́ àlàmísì déètì òní ní ọjọ́ kẹrin oṣù karùn-ún jùmọ́dá àlùúlá ọdún 1443 ọjọ́ kẹrin oṣù karùn-ún jùmọ́dá 1443 ìdánilẹ́kọ̀ọ́ wa alẹ́ òní kìí ṣe ní abẹ́ ọ̀rọ̀ ìfẹ́ kìí sì ṣe ní abẹ́ ọ̀rọ̀ fíkíù gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ìṣe wa ní alaalẹ́ bí kò ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí ó dá dúró bí ó tilẹ̀ jẹ́ pé ẹni tí ó béèrè béèrè tí ó bí ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀kan nínú ìbéèrè rẹ̀ tó béèrè ó béèrè béèrè márùn ẹyọ kan nínú márùn òun ni mo fọ èsì rẹ̀ ní àná ní abẹ́ ọ̀rọ̀ ife ní abẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ẹni tí ó ń sọ nípa pé òun gba àjọ ọ ya ọkọ rẹ̀ ọkọ rẹ̀ sì ṣe àdéhùn fún pé nígbà tí òun bá fẹ́ dá owó náà padà òun yóò fi nǹkan kan mo sì ṣe ní àlàyé wípé èyíkéyìí àdéhùn tó bá rí bẹ́ẹ̀ lórí ẹ̀yáwó òun ni wọ́n ń pè ní àrùríbà òun wọ́n ń pè ní àrùríbà eléyìí tí Allah subhanahu wa ta'ala tó ṣe ní haram a gbọ́dọ̀ fún wọn a sì gbọ́dọ̀ gbà á. ìbéèrè arábìnrin yìí ọ wá kù mẹ́rin nínú mẹ́rin ìbéèrè arábìnrin yìí ó mẹ́rin nínú mẹ́rin yẹn mo fẹ́ dáhùn mẹ́ta ní alẹ́ yìí àmọ́ kò jẹ mọ́ ọ̀rọ̀ ìfẹ́ kò sì jẹ mọ́ ọ̀rọ̀ fíkìú. ó ní í ṣe pẹ̀lú àkìídà ó ní í ṣe pẹ̀lú àlẹ́ àkìídà àdìsọ́kàn oníbèèrè bó ṣe béèrè béèrè rẹ̀ nìyí o ó ní òun gbọ́ nínú àwọn ọ̀rọ̀ kan tí mo ti sọ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa wípé mo sọ pé àwẹ̀bí ọṣẹ àwẹ̀bí pé ẹbọ ni ó ní òun gbọ́ pé mo sọ bẹ́ẹ̀. ó ní ṣé ọṣẹ eyín tí wọ́n máa gún fún ọmọ kékeré ó ní ṣe òun náà jẹ́ ẹbọ ìyẹn jẹ́ ìbéèrè kan ìbéèrè kejì látọ̀dọ̀ olùbéèrè kan náà ó tún ní wọ́n ní kànáfùrù tí wọ́n bá gún un tí wọ́n lọ̀ tí wọ́n dà sí inú ìpara tíyẹn bá fi ń para wọ́n ní ó máa ń pa kòkòrò ara wọ́n tún wá sọ pé ó máa ń fa lock kòǹgẹ́ẹ̀rẹ́ ó máa ń kó bá ẹni tí ó fi ń para pé onítọ̀hún yóò máa ṣe kùngẹ́ dáadáa àwọn yóò máa àwọn yóò máa fi dáadáa lọ wọ́n máa gbé dáadáa wá bá a. ó ní bákan náà ó ní wọ́n tún ní ìpara yẹn yóò tún máa ṣe ààbò fún ẹni tí ó fi ń para ààbò níbi àṣàṣì ó ní ṣe ẹbọ náà ni ẹ̀yin tí ẹ wà lórí ètò ẹ máa tẹ love kẹ máa tẹ like kẹ ẹ dẹ̀ máa share rẹ̀ ẹ rí bí ó ṣe ń lọ tí ń bọ̀. ìbéèrè kejì tó ní béèrè béèrè ni pé ó ní kànáà fùrù tí wọ́n bá lọ̀ tí wọ́n bá gùn tó kuná tí wọ́n wá dà sínú bóyá di àgbọn tàbí nǹkan para kan ó ní wọ́n ní máa ń pa kòkòrò ara wọ́n ní yàtọ̀ sí yẹn wọ́n ní ẹni tó bá fi ń para yóò máa ṣe kòǹgẹ́ dáadáa yóò sì máa jẹ́ ààbò fún onítọ̀hún tí wọ́n bá sa oògùn sí oògùn ò ní ràn ó ní ṣe ẹbọ ni. ṣe rí pé ìbéèrè kìíní àti ìbéèrè kejì wọ́n jọra wọn. ìbéèrè kẹta ó tún sọ pé kíní pampasi tí àwọn obìnrin máa ń lò tẹ́ bá ṣe period ó ní tí èèyàn bá ó ní tí èèyàn bá ya ibi ẹ̀jẹ̀ kúrò ń bẹ̀. bó ṣe sọ àárín yẹn kò clear sí mi dáadáa ṣùgbọ́n tó sàṣọ náà ni wípé kí ní nǹkan oṣù obìnrin kí ní ẹ̀ pé onítọ̀hún yóò omi bóyá tẹ̀gẹ̀tẹ̀gẹ̀ tí ń ni o bóyá yóò ya ibi ẹ̀jẹ̀ kúrò ń ni o ó ní sínú omi. ó láwọn kan ní ó sọ bẹ́ẹ̀ o pé tíyàn bá rẹ sínú omi kò wá ní da omi yẹn nù yóò àgbómi yẹn lọ sí balùwẹ̀ yóò wá fi ṣan ẹsẹ̀ méjèèjì nù ó ní wọ́n ní iṣẹ́ tí ń ṣe ni pé wọn ò ní tí wọ́n bá mú nǹkan kan nínú ara èèyàn tí wọ́n fi ṣàgùn sí èèyàn kò ní rán èèyàn ó ní ṣe ẹ̀bọ náà ni ìyẹn náà so ẹ rí i pé gbogbo ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó sàn ń forí sọ pé ṣe ẹbọ ni ṣe ẹbọ ni so ló wá jẹ́ kí n pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà ni mo fẹ́ fọ ìsí rẹ̀ ní alẹ́ yìí insha allah ṣe wá rí ìbéèrè rẹ̀ kẹrin màá sọ yẹn di ọ̀la. kò lè sí ìgbàláyè fún mi láti sọ yẹn ní alẹ́ yìí nítorí ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí mo wá wòye sí títí pé à ń kì í à ń sà á ẹni ẹ̀ẹ̀mẹ́ni ó kú sọ́dígbà tẹ́yìn náà bá tó tọ́kú wò kẹ́ẹ̀ tó mọ tí wọ́n ń pè lókù ni. gbogbo àwọn àáfàá súnà tíyẹn bá jẹ́ àáfàá súnà wọ́n máa ń mójútó ọ̀rọ̀ àkìdá nínú wáàsí wọn. bóyá lẹ fi lè rí àáfàá súnà kan tó jó ní wáàsí yàtọ̀ sẹ́ni tí ń ṣe blogging yàtọ̀ sẹ́ni tí ń ka ìrírí ayé àáfàá súnà tó bá ṣe wáàsí lórí social media tí ń dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ bóyá lẹ fi lè rí àárín oṣù mẹ́fà tí ò ní sọ̀rọ̀ kan ohun tí a ń pè ní àṣírìkù. so àwọn àáfàá súnà wọn kì í wo ọ̀rọ̀ ẹbọ níran. E torí pé ohun tó lágbára gbáà ni tí ẹ bá sì wà nínú ẹni tó ń fọ́lò mi lórí ìdánilẹ́kọ̀ọ́ mi gbogbo adley láàrin oṣù kan láàní sọ̀rọ̀ kan tí ó ní í ṣe pẹ̀lú jíjìnà sí ẹbọ. so, so mo wá ń ṣàkíyèsí pé ó dàbí ẹni pé kèyí tí ì yé wa kèyí yé wa ìdí nìyí tí mo fi wá pé àkọlé ọ̀rọ̀ mi ní alẹ́ yìí ní àgbọ́yé ẹbọ àti àgbọ́yé oògùn àgbọ́yé ẹbọ àti àgbọ́yé oògùn. síwájú kí n tó wá bọ́ sínú agbami ọ̀rọ̀ mo kọ́kọ́ ní àmàràn méjì tí mo fẹ́ fún wa nípasẹ̀ bí ìbéèrè yìí ṣe wá nítorí pé oníbèèrè ó fi hàn wípé ó gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àwọn kan ìdájọ́ rẹ̀ ò wáyé ló fi taari ẹ̀ sí mi ló fi taari ẹ̀ sí mi mo wá ní àmọ̀ràn méjì tí mo fẹ́ mú wá àmọ̀ràn àkọ́kọ́ rèé jíjìnà sí gbígbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn oníbídíà àti àwọn olóògùn ìbílẹ̀ ẹnì yòówù tí ó bá fẹ́ wẹ̀ ìyẹn kàìnkàìn lórí jíjìnà sí ẹbọ ò ní wà nínú ẹni tó já sí pé lórí social media ọ máa gbọ́ ọ̀rọ̀ ẹnu àwọn oníbídíà. ó ti yẹ kó o ti mọ àwọn àáfàá tí ń pè ní oníbídíà látijọ́ yìí tó ti ń gbọ́rọ̀ ó yẹ kó o ti mọ àwọn àáfàá tí ń pè ní àáfàá oníbídíà. bí o bá fẹ́ là kúrò níbi ẹbọ tí o fẹ́ kí ẹbọ kó ba ẹ̀sìn rẹ jẹ́ kọ́kọ́ jìnnà sí kó o máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn àáfà oníbídíà. nínú àwọn àmì tó fi dó bídíà mà àáfàá tọ́ba ti ń rí oògùn oníbídíà ni ó jẹ. lórí social media àwọn àáfàá kan ń bẹ tí wọ́n máa lé lé wọ́n máa ń lérí oògùn má gbọ́rọ̀ lẹ́nu irú àwọn bẹ́ẹ̀ yéé gbọ́rọ̀ lẹ́nu irú àwọn bẹ́ẹ̀ àáfàá tí bá ti ń sọ̀rọ̀ ní ìsọ pé èèyàn lè yẹ nǹkan wò kó mọ ọjọ́ ọ̀la rẹ̀ kó mọ kádàrá rẹ̀ irú àáfàá tó bá ti ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu oníbídíà ni tó o bá fẹ́ là kúò ń bí ẹ bọ́ mọ́ gbọ́rọ̀ lẹ́nu irú ẹni bẹ́ẹ̀. àáfàá tí ọba ti jẹ́ oníwírìdì yálà oníwírìdì tìjàníyà ni àbí kọ̀dìríyà ni àbí ṣàzàlíyà ni mọ́ gbọ́rọ̀ lẹ́nu irú àwọn bẹ́ẹ̀. àáfàá tí ọba ti ń fi iṣẹ́ jálàbí rinlẹ̀ àáfàá tí ọba ń fi iṣẹ́ jálàbí ṣíṣe rinlẹ̀ mọ́ gbọ́rọ̀ lẹ́nu irú àwọn bẹ́ẹ̀. nítorí pé gbogbo àwọn àran àfáà tí mo kà á lẹ́wọ̀n yìí ẹni yòówù tí ó bá ń gbọ́rọ̀ lẹ́nu wọn yóò padà ṣẹbọ yóò padà ṣẹbọ ìwọ rèé kì í ṣe pé o jẹ́ onímẹ̀sìn tó fi lè yanjú ọ̀rọ̀ tó o bá gbọ́ tó jẹ́ ọ̀rọ̀kọ́rọ̀ ó ṣẹ̀ṣẹ̀ gbé wá bárú wa náà ni. àwùlẹ̀ dára ẹni láàmú wọ́n ní kan ń bẹ oní oní olókùúta kan sì ń bẹ wọ́n ní kó ọkàn dá ni. tí èyí bá já sí pé ọlọ́run bá kọ wàhálà mọ ara olókùúta sọ́ọ̀mọ̀ pé olókùúta ó ní ẹnu àwọn bídíà ni. nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn lódidi tó ọkàn fa ìbéèrè yọ ń bẹ̀ àwọn to rẹ̀ tó sára yóò padà hàn ọ́ torí pé kìí ṣe gbogbo ń tó gbọ́ lẹ́nu bídíà ló sọ béèrè lọ́dọ̀ àáfàá súnà kò sì sí àáfàá súnà kan tí ó jókòó ti béèrè rẹ́gẹ́dẹ́ ọ hàn nínú ọ̀rọ̀ oníbéèrè wípé bó ṣe ń gbọ́rọ̀ lẹ́nu ń súnà ló tún ń tẹ́tí gbọ́ lẹ́nu bídíà. nígbà tó bá wá gbọ́ ìgbọ́kúgbọ́ ń bẹ̀ ń tán yóò wá padà sọ́dọ̀ àáfà oṣù náà pé ẹ dákun ẹ wọ́n ní tíyẹn bá ṣe kinní kan báyìí ẹ ṣẹ́bọ ni nígbà tí ajá bá forí kómi tán yóò wá mọ ilé olówó rẹ̀ padà sí. ẹ jìnnà sí gbígbọ́rọ̀ lẹ́nu àwọn oníbídíà tẹ́ ẹ bá fẹ́ là níbi ẹbọ ṣíṣe. àmọ̀ràn kejì mo tún gbọ́ òórùn àìfarabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí mo ti sọ síwájú lórí tí ń jẹ́ ṣíríkù mo rántí wípé mo dìídì ṣe lẹ́kṣọ̀ báyìí náà ni tí mo sọ pé àkọlé lẹ́kṣọ̀ yẹn ó dàbẹ́ ni pé ọṣẹ àwẹ̀bí kì í ṣe ẹbọ. E nígbà tó di di lecture tó ní tó ní title tó ní tọ́píìkì pé ọṣẹ àwẹ̀bí kì í ṣe ẹbọ tẹ́nìkan wá ń sọ pé òun ó dàbí ẹni pé òun gbọ́ rí pé mo sọ pé ọṣẹ àwẹ̀bí ẹbọ ni ọjọ́ wo ni mo sọ bẹ́ẹ̀ rí èyí ni ó wà bí àmọ̀ràn kejì òun ni pé gbígbọ́ ọ̀rọ̀ lẹ́nu onísùnnà pẹ̀lú ìfarabalẹ̀ àti àgbọ́túngbọ́ fún àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ gbígbọ́ ọ̀rọ̀ lẹ́nu onísúnà àáfà onísúnà olùmọ̀ nínú súnà pẹ̀lú ìfarabalẹ̀ àti àgbọ́túngbọ́ fún àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ lọ́pọ̀ ọ̀gbà tá a bá ti ṣìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́ẹ̀kan báyìí ẹ gbà pé gbogbo ń tá a sọ lẹ ti gbọ́ yé kò sì rí bẹ́ẹ̀ pàápàá kò rí bẹ́ẹ̀ ohun tó dáa jù lọ fún ọ láti lè gbọ́ wáyé òun ni pé lásìkò tó o bá ń gbọ́ wa lọ́wọ́ mọ́tún yá etí ẹ̀ fún nǹkan mìíràn má tó ògbé lásìkò náà má rojọ́ lásìkò náà ìyẹn máa ń dẹdikéètì àsìkò ni ìyẹn máa ń fi àsìkò sílẹ̀ ni àwa tá à ń sọ̀rọ̀ a fi àsìkò sílẹ̀ fún yín ni. àbó orí mi lọ́gọ́ tí mo bá ń sọ̀rọ̀ báyìí kí n tún mọ̀ rìsífù kọ́ọ̀lù. ẹ ń bá pè mí lásìkò tí mo bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ó ti mọ punishment rẹ̀ tí ń bá yí gbé mo kàn gbé mo ti gbé silent yóò mọ gbọ́rọ̀ tí mo ń sọ ni mi ò ní attend sí punishment punishment ẹ̀ nìyẹn pé ó yẹ kó o mọ̀ pé lásìkò yìí o mo máa ń bá ayé sọ̀rọ̀ lọ́wọ́ èyí ṣe tí wọ́n fi wá ń dí mi lọ́wọ́ tó fi ń pè mí. o sì pè mí fún un tó jẹ́ n lè pè ní emergency bí kò fẹ́ béèrè béèrè náà ni sọ́wọ́ àmọ́ pé mò ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni. so ohun tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé àwa tá à ń bá yín sọ̀rọ̀ á pa gbogbo ọ̀rọ̀ ayé wa tì nítorí tiyín ẹnìkan ò sì ní bọ́ sórí social media tó jẹ́ àfáà ní o tó jẹ́ àfáà tó jólùmọ̀ ní o yàtọ̀ sí sáwọn wòròwòrò o ẹnìkan ò ní jókòó síwájú ẹ̀rọ gbohùngbohùn àfi kó gá sí pé ohun tó fẹ́ sọ fún yín òun gangan fún ara rẹ̀ ó ti nímọ̀ nípa rẹ̀ ó ti gbọ́ ọ yé yọ wàá fi gbogbo nǹkan lẹ̀ nítorí tiyín ẹ̀yin tó wá ń bá sọ̀rọ̀ ẹ̀yin yìí ẹ wà ẹ wá ń pín etí yín etí ò sì gbéjì tó bá ti di pé òun gbọ́ ọ̀rọ̀ méjì at the same time ò ní gbọ́ dáadáa ìgbọ́kúgbọ́ ló máa gbọ́. so a máa ń ṣàkíyèsí lọ́dọ̀ àwọn olùgbọ́ wa. lọ́pọ̀ ọgbà pé ọ̀tọ̀ ni ń tá a sọ ọ̀tọ̀ ni nǹkan tẹ́ ẹ̀ pa a sọ tí ohun tá a sì sọ yìí tó sì wà lákọọ́lẹ̀. bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ní ìsìn tó wà láì pẹ̀lú mi tó mọ̀ pé oorun kún ọ kò sábúrú bí kò pàṣẹ tiẹ̀ kó lọ sùn nígbà tó o bá jí ọba ń bẹ̀ ìyẹn dáa ju kí n máa sọ̀rọ̀ lọ́wọ́ kọ́ ọ máa lọ kí n sọ á kó o ni mo sọ. odidi ìdánilẹ́kọ̀ọ́ ni mo ṣe pé kọjá bí oṣù márùn tí mo pàkọ́lé ẹ̀ ní ọṣẹ àwẹ̀bí kì í ṣe ẹbọ. ṣáájú àsìkò yẹn mi ò pe ọṣẹ àwẹ̀bí lẹ́bọ lẹ́yìn àsìkò yẹn mi ò pa òun dà níbo ló ti wá gbọ́ pé mo sọ pé ó dàbẹ́ ni pé ẹ sọ pé ọṣẹ àwẹ̀bí ọṣẹ ẹbọ ni kì í ṣẹnu tèmi ló ti jáde ó lè jáde lẹ́nu ẹlòmíì o àmọ́ kì í ṣe ẹnu tèmi ẹ jẹ́ ká máa mọ ta ló sọ̀rọ̀ ká sì máa farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ ká sì mọ gbọ́ ọ̀rọ̀ yẹn lágbọ̀tún gbọ́ alihamdulilayi pẹ̀lú social media everything is on record kò sígbà tó dórí péjì wa tó ní bá ohun tá a sọ tá a fi síbẹ̀ nítorí náà àmọ̀ràn méjèèjì yẹn kí olùbéèrè àti ẹlòmíì bíi rẹ̀ kí wọ́n dì í mú mo wá fẹ́ bọ́ sí ojú ọ̀rọ̀ báyìí a ti ka ìbéèrè síwájú o so bí mo ṣe wá fẹ́ fèsì ni pé mo kó gbogbo ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn torí pé oníbèrè sáà ń béèrè pé ṣẹbọ ni ṣẹbọ ni ok àwọn oògùn ló sì ń béèrè ìbéèrè lórí tó ń sọ pé ṣé ẹbọ ni ok mo wá ṣàkíyèsí wípé àgbọ́ àgbọ́yé ẹ̀bọ̀yé a sì gbọ́ àgbọ́yé oògùn yìí tó bẹ́ẹ̀ la sì mọ ibi tí wọ́n ti sopọ̀ mọ́ra wọn tó Allah ni ọba tó nímọ̀ jùlọ ìwọ̀nba ilé tí àwa bá mọ̀ tá a rí tọ́ka sí lórí rẹ̀ á kúkú ṣe ní àlàyé fún wa insha ẹ jẹ́ kí a máa fi ọkàn bá lọ. àgbọ́yé ẹbọ àgbọ́yé oògùn ṣe rí ìsọ tá a pè ní ẹbọ ní èdè Yorùbá ohun tí aláàtúmọ̀ síbẹ̀ òun ni ìsọ tí lárúbáwá ń pè ní àṣírìkù àṣírìkù àṣírìkù yìí la fún ní ìtumọ̀ tá a pè ní ẹbọ. nínú Islam ẹbọ. E tá a sọ pé àṣíríkù la túmọ̀ sí ẹbọ àwọn àáfàá wa àwọn sálàf àwọn aṣíwájú rere fún wa àti àwọn kálàfù rere fún wa wọ́n gbà wípé ẹbọ pín sí ọ̀nà méjì. àwọn kan tó sọ pé ẹbọ pín sí ọ̀nà mẹ́ta ọ̀rọ̀ wọn ò sì takora wọn nítorí pé sheikh bunu bas rahimahullah ọ jẹ́ ká mọ̀ pé ẹni tó pín ẹbọ sí ọ̀nà méjì àtẹni tó pín ẹbọ sí ọ̀nà mẹ́ta ọ̀rọ̀ yìí wọ́n sì fi rinlẹ̀ nínú ọ̀rọ̀ wọn wípé méjì gangan ni ẹbọ pín sí. ní èdè lárúbáwá a máa pe ìsọ̀rí ẹbọ kìíní ní àṣíríkù àkíbárú àṣíríkù àkíbárú ẹbọ ńlá tàbí ẹbọ tó tóbi ìsọ̀rí kejì ẹbọ a mọ̀ pé ní àṣíríkù al-asgar ẹ̀bọ kékeré. ṣé wá rí àwọn tí wọ́n sọ pé ẹ̀bọ pín sí mẹ́ta sheikh bunu bas rahimahullah wọ́n ní ẹ̀bọ òpin sí mẹ́ta méjì náà ni eléyìí tí wọ́n fi ṣèkẹta èyí tẹ́ fi ṣe kẹta wọ́n ní ó jẹ́ àlàyé àtúnpín lábẹ́ ẹbọ ńlá àti ẹbọ kékeré ni ẹni tó bá ka Sheikh Muhammad Abdul Wahab kìtàbù tàwídìí wọn wọ́n pín sí mẹ́ta